falafala fresh one oh seven point nine fm. Welcome to Fresh 107.9 FM. We educate. We inform. We entertain. We play feel good music. bá sí igi igi ò wúlò bí ò bá síná iná ò wúlò bí kò bá sí nǹkan lórí ààrò orílẹ̀-èdè tí ò bá lè pèsè oúnjẹ fún àwọn aráàlú ìjọ̀gbọ̀n ló ń wá torí pé ọkọ ọkọ lásán ní í ṣe baálé ilé tí ò lè gbọ́ bùkátà lọ́ọ̀dẹ̀ ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo. ìgbà lènìyàn ní ẹnìkan ò láyé bí o bá wà nípò tó o lágbára lónìí dákun ọ̀rẹ́ wa ṣọ́wàwù nítorí pé ojúmọ́ kan ń bọ̀ wá tílẹ̀ yóò mọ́ tálágbára yóò padà di ọ̀lẹ ṣùgbọ́n ìwà àti ìṣesí rẹ nígbà táyé yẹ ọ́ lánàá ni yóò padà wá sẹ̀sán fún ọ lónìí nítorí ẹ̀ la ṣe ń ké pe ni wípé ká gbáyé ṣe dáadáa nítorí òní kọ́ nítorí ọ̀la tí ẹ̀dá òní lágbára mọ́ ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè èdè tó ń bẹ lúgbòlúgbò nínú kànga mi láàárọ̀ yẹn jẹ́ ká bẹ̀rẹ̀. ẹ ò rí i pé kínní ò yọ lẹ́nu ẹ bí ẹsẹ̀ fa. òwìlẹ̀ ẹsẹ̀ fa dà níbo. èwo lẹsẹ ifá ṣé o mọ̀ kojú oṣù léèsì mm. oníwò kẹló wọ jọba ṣé o bá rí pọ̀ kìlábíà kó o tẹ̀jú bá ń fún kókó yẹn rúra náà mm, ṣé ìwọ rẹ gàdàgbà ló léèsì ẹ̀ yìí òjò lóṣù ló gbá yágiyági. kò sí wàhálà ṣé ilẹ̀ fẹ́ fàjò <laughs> ẹ̀yin tẹ́ ẹ dá fún Mákindé wọ́n ní ètùtù tẹ́ ẹ ṣe fún wọ́n ní ẹbọ fún yẹn ẹbọ dà. ó padà mú yẹ́sì. àfi bíi ti màtá. <laughs> ó mú ó padà mú yẹ́sì. ẹbọ dà bíi màtá. ó mú yẹ́sì fún. wo wo wo wo wo ṣé a fa ìṣàkọlẹ̀. ṣe ten percent. ẹ jẹ́ kó dé. sọ́kùn náà lẹ́yìn náà máa ń gbà ni. jẹ́ kó dé. èmi rẹ̀ wọ́n ní fifteen percent lẹ́ máa ń gbà. ìrẹ̀ ìdá mẹ́wàá ni. ìdá mẹ́wàá ni. ten percent commission. ẹ wo ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn yẹn ni a ti rí ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Punch Premium Times ìwé ìròyìn pen pushing Daily Post ìwé ìròyìn Guardian àti ìwé ìròyìn Nation. èmi ní ìwé ìròyìn Daily Trust ìwé ìròyìn Daily Independent ìwé ìròyìn Punch ojú òpó ìròyìn tropic reporter ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn pen pushing. àkọlé ọlọ́kan òòjọ̀kan òun ló wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn àkọlé yẹn ní àkọlé kan èyí tí a bá pàdé nínú ìwé ìròyìn Nation níbi tí àkọlé náà ti ń kà báyìí pé iléeṣẹ́ ààrẹ gba Ọbásanjọ́ àti àwọn tó kù ní gbólóhùn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Buhari ìwé ìròyìn Nation. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ ilẹ̀ wa buwọ́ lu àlékún ìdá ogún nínú ọgọ́rùn-ún owó oṣù àwọn ọlọ́pàá ṣìkìṣìkì máa mi owó dé nínú ìwé ìròyìn Punch. <laughs> gbọ́ bí ìwé ìròyìn Punch ṣe ṣe kọ àkọlé yìí iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ àǹfààní ìwọ́de fi òpin sí ọlọ́pàá sars bí ìjọba ṣe fi kún owó oṣù wọn ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí mi sọ pé buhari ò ní nǹkan kan tó fẹ́ ṣe ìrọ́gbù àti òṣèlú tó rúgbó là òun lọ̀rọ̀ náà lai muhammed ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch. olùkọ́ kan rèé tó di olóyè ní ìpínlẹ̀ delta olùkọ́ wo ẹjẹ́ àpàdé nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch lèmi ṣì wà níbi tí mo ti rí àkórí yìí tó sọ wípé àwọn ọ̀dọ́ eléyìí tó ń lọ bí ọgọ́rùn-ún tí wọ́n rí kan ṣe kan tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbóró kiri ni wọn yóò lẹ́tọ̀ọ́ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa ti ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ kan ní ìpínlẹ̀ Gombe látọwọ́ àjọwò àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìfúnni ìpèsè iṣẹ́ ríṣe fúnni nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀ nínú ìwé ìròyìn Premium Times láti bá àkọlé yìí pàdé orílẹ̀-èdè China ti ń gbé ìgbésẹ̀ láti ran ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ láti gbógun ti àìsí ètò ààbò ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn Premium Times yẹn gangan lèmi náà tún ti ré léyìí lábí àkórí tó sọ wípé fún ìgbà mìíràn ẹ̀wẹ̀ àbádòfin kan tó ń rí sí kíkẹ́ gbogbo ẹ̀yà dọ́gbandọ́gba òun ló mà ti ní ìdádúró nílẹ̀gbìmọ̀ asòfin àgbà látàrí wípé kíni wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ asòfin kan wọ́n ní wọn kò fi ara mọ́ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Premium Times ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ti buwọ́ lu ìbéèrè Buhari láti lọ yá bílíọ̀nù márùn-ún ààbọ̀ owó dọ́là ìwé ìròyìn Premium Times. lójú òpó ròyìn traffic reporter tó jáde láàárọ̀ ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ń pè fún fífi ìwà pínre láàrin ìkan gbọ́dọ̀ jukàn bí itọ́ lọ́fà mọ́jọ̀ sójúṣe nínú ìpínfúnni àwọn owó tí wọ́n ń yà sọ́tọ̀ nínú àbá ètò ìṣúná ilẹ̀ wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ilé ìwòsàn ó ti ya bílíọ̀nù mẹ́fà owó náírà sọ́tọ̀ láti fi ṣe àwọn gbọ̀ngàn láti fi ṣe kí wọ́n fún lójú ìwòye tó dára kó ṣe gẹrẹmẹjẹ pẹ̀lú àwọn èròjà ti gbàlódé tí yóò sodo síbẹ̀ ojú òpó ròyìn tropic reporter. omicron ẹ̀yà covid-19 òun ló ń sáré lẹ́lẹ́lẹ́ bí iná ọ̀nù ọyẹ́ ní báyìí ó ti wà ní orílẹ̀-èdè mẹ́tàdínlọ́gọ́rin ní àgbáyé àjọ elétò ìlera lágbàáyé ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn daily post. nínú ìwé ìròyìn traffic reporter níbẹ̀ ni mo ṣì wà níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ lábẹ́ àkórí kan wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́ṣe alájùmọ̀ṣe elétò ààbò tí yóò rí i dájú pé ààbò tó péye fẹsẹ̀ tilẹ̀ mú lójú òpópónà wa gbogbo láti lè dènà bó lọ yàgò àti ìjàmbá ojú pópó tó máa ń ṣe lemọ́lemọ́ nínú ìwé ìròyìn reporter kò sí ààrẹ tí yóò sọ pé òpin yóò dé bá jàǹdùkú lọ́dún tó ń bọ̀ ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust. ìròyìn etí ọba lé etí ọba lókòrè e láti iléeṣẹ́ rédíò Fresh one oh seven point nine FM lábẹ́òkúta ẹ lè dárapọ̀ pẹ̀lú wa lójú òpó Facebook Fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì yẹn kẹ́ ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ ṣáájú àkókò yẹn à ń lọ à ń padà bọ̀. Are you willing to attain the peak of your career? Crescent University Abeokuta Business School is the right place for you. Crescent University Abeokuta Business School is enriched with ultra-modern facilities, erudite faculty members, and flexible lecture halls. Join admissions for the 2021-2022 academic session for the MBA and MSc Business Administration classes and many more. Contact us today at Seriki Fadari Plaza, Kilometer 2 Kobakwe Road, Shagamu Abeokuta Expressway, Okemosan Abeokuta. Call 070 three zero seven zero eight three six seven zero eight zero six five seven four zero one nine three or visit our website at www.abs.cuab.edu.ng Abeokuta Business School Elevating Industry Professional. ara wọn pàló kájú ẹ̀kọ́ gèrè tó bá jẹ́ ti kágbẹ́ lọ́nà tó bóde mu fini lọ́kàn balẹ̀ tí ò ní dí tí ò ní rùn tí ó sì máa sunmi gidi omi apòǹgbẹ tó ń tú pùpùpù Onyx Geoservices ló kájú ẹ̀ Onyx Geoservices sits with prestige in the world of waterworks and geoservices with over a decade long standard practice experience in sinking of quality boreholes Onyx Geoservices delivers excellence day in day out Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ our services include borehole drilling borehole maintenance surveys, access accessories, and water supplies. Bemi Dijin Bubusheti Onyx Geo Services Bashi, Afikale C26, Old Oda Road, Onikolobo, Abeokuta. Owa Oniolara 0806 890 5083 0806 890 5083 Tabi 0806 234 1993 0806 234 1993 Onyx Geo Services Omilabue jésù olùbásọ. wuriri tẹ yẹbẹyẹbẹ. ọláyínká jọ ẹ la yé fẹlẹ ọjà mon. ọdún sí di rẹkọdù yìí ẹkúndayọ̀ lẹ ra tẹ gbọ́. tẹlu lẹlẹ báyìí àti ya o tẹ kìyàtọ̀. by popular demand vcd ẹ ti jáde ẹ tún gbà. ọmọdé oyè ń bẹ láyé mo máa ń kọrin adébóyè dáadáa. ìfẹ̀lẹ̀ yìí máa jó. gbẹ̀ngà adébóyè ò sí láyé máa jẹ́ rántí adébóyè fẹ́rẹ́fẹ́ ibikíbi là ń dáná alẹ́ ọbẹ̀ lodò jura àwa ní mẹ́rin mi kà tó gbafẹ́. ọdún cd àti vcd ẹkún dayọ̀. marketed by rule mude entertainment sowando filling station lẹ́gbẹ̀ẹ́ sablak event center soyo ìbàdàn telephone zero eight zero three four three two seven five nine four tàbí zero eight zero eight seven nine seven three seven nine zero grab your copy now. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn daily trust níbi tí alákòóso fún ètò ìròyìn àti àṣà nílẹ̀ wa lai mohammed ti ń jẹ́ kó di mímọ̀ wípé kò tíì sí ààrẹ orílẹ̀-èdè náà tí yóò sọ pé ìwà jàǹdùkú òpin yóò débá lọ́dún tó ń bọ̀ alákòóso náà ló sọ̀rọ̀ yìí lákòókò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú àbújá lánàá níbi tí ó ti ń fèsì sí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé ìpèníjà èyí tí orílẹ̀-èdè nàìjíríà ń kojú lọ́wọ́ yìí ṣé yóò wá sí òpin kó tó di pé ààrẹ muhammadu buhari ó fi ipò sílẹ̀ lọ́dún 2023 nínú èsì ẹ̀ ó ní kò tíì sí ààrẹ náà èyí tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé lọ́dún tó ń bọ̀ o òpin yóò dé bá ìwà jàǹdùkú ó ní ńṣe ló dàbí ká sọ wípé ẹnìkan ní lọ́dún tó ń bọ̀ kò ní sí olè mọ́ ó ní ohun tó ṣe pàtàkì ní pé àwọn iṣẹ́ tí àwọn ti ṣe láṣeyọrí òun ni kí àwọn èèyàn kí wọ́n fi ṣe ìdájọ́ àwọn nítorí pé àwọn ò lè sọ wípé ìwà jàǹdùkú òpin yóò dé bá lọ́dún tó ń bọ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣebí àkókò kan wà tí àwọn èèyàn ní pé kí àwọn lọ gba àwọn ajagunta láti wá gbógun ti àwọn onísùmọ̀mí ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ò dá wọn lóhùn àwọn sọ́jà orílẹ̀-èdè yìí wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti wá egbò dẹ́kun fún àwọn onísùmọ̀mí àti àwọn jàǹdùkú ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Daily Trust. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ayan ti fẹ̀yìn lélẹ̀ yìí pátípìn lórí ìpèníjà tó ń kojú ètò ààbò Buhari ò ní ipa kankan tó lè sá mọ́ ọ́ ju eléyìí tó ti sà lọ kéèyàn máa wá dúró wípé yóò túbọ̀ ṣe sí bí ìgbà téèyàn ń fi àkókò ṣòfò Ọbásanjọ́ ló wí bẹ́ẹ̀ wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ló ti jẹ́ kó di mímọ̀ pé ààrẹ muhammadu buhari gbogbo ipá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló ti sà òun gbogbo tó wà níkápá rẹ̀ òun ló ti ṣe o láti fi gbógun ti ìpèníjà tó ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àlàyé pé gbogbo àwọn tí wọ́n bá ṣe ń fojú sọ́nà wípé miracle iṣẹ́ ìyanu kan ti lè ṣẹlẹ̀ ó ní bí ìgbà tí wọ́n fi àkókò ṣòfò ni o ọbásanjọ́ ló sọ lè di mímọ̀ lọ́sẹ̀ yìí nígbà tí àwọn olórí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lájọ̀lájọ̀ tí wọ́n ṣe àbẹ̀wò sí i nílùú àbújá níbi ìpàdé àpérò kan eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó fẹsẹ̀ dílẹ̀ mú tó gbóná yakin láti pàṣẹ àjọ kan ìyẹn àjọ alálàáfíà tí wọ́n pè ní Global Foundation pẹ̀lú àjọṣepọ̀ àjọ tí wọ́n pè ní Vision Africa àgbà májẹ̀ ó bàjẹ́ náà ní ìyẹn Ọbásanjọ́ lára èyí tá a tún ti rí àwọn àgbà májẹ̀ ó bàjẹ́ míì tá a ti rí Sultan ti Sokoto Alhaji Saad Abubakar àti gbogbo àwọn tó kù ni wọ́n kọ̀mínú lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìpani nípakúpa eléyìí tó ń ṣe lemọ́lemọ́ wọ́n wá pè fún ìgbésẹ̀ eléyìí tó gíríkì ìgbésẹ̀ tó ṣe sàn án láti ilé gbéná wojú olúmọ̀kò nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà Ọbásanjọ́ sọ pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n dẹ́kun àti máa fi àkókò ṣòfò kí wọ́n dẹ́kun àti máa kọrin sẹ́yìn ìlú nígbà tẹ́ bá ń wòye pé ẹni ààrẹ yín ẹni ọdún méjìdínlọ́gọ́rin òun ni yóò wá wá ojútùú sí ìpèníjà tó ń kojú ètò ààbò lásìkò yìí òun ni ijó ti dijú àgbà gun ẹgun ẹni jẹ́jẹ́jẹ́ báyìí òun léegun àgbàǹjo ohun tó yẹ kíkálukú bẹ̀rẹ̀ sí ni máa fojú sóde fún báyìí òun ni iṣẹ́ ìyanu tí ó padà padà ṣẹlẹ̀ nígbà tí ààrẹ Buhari tó bá kúrò lórí oyè ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ilẹ̀ tí màá rí i. èsì ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn Nation níbi tí iléeṣẹ́ ààrẹ ti fèsì lánàá níbi tí wọ́n ti bẹnu àtẹ́ ló gbólóhùn èyí tí wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sọ lórí bí ó ṣe gbé ìṣàkóso ààrẹ muhammadu buhari sórí òṣùwọ̀n fún àwọn iṣẹ́ tó ti ṣe láàrin ọdún mẹ́fà sí àsìkò yìí ilé ìjọba àpapọ̀ ni kò faramọ́ gbólóhùn náà èyí tó ti ẹnu bàbá Ọbásanjọ́ jáde ò ní irú àwọn gbólóhùn báyìí ní pàtàkì lẹ́nu àgbàlagbà òun ló lè dárúgùdù sílẹ̀ láàrin ìlú ìjọba àpapọ̀ ni ẹ wò dáadáa kẹ́ ẹ tún yẹ̀ wò ẹ lọ wo ìtàn kò tí sí ààrẹ orílẹ̀-èdè náà èyí tí ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa ìṣe nípa ètò ààbò bí ààrẹ buhari torí pé ààrẹ buhari òun ló ti pa kìtìmọ́lẹ̀ tó ra àwọn ohun èròjà ogun tuntun fún àwọn ọmọ ogun láti lè fi dáàbò bo orílẹ̀-èdè yìí òní láìpẹ́ yìí nílé ẹjọ́ tún kéde rẹ̀ wípé gbogbo àwọn jàǹdùkú pátápátá onísùmọ̀mí ni wọ́n oní ìjọba wo ló tún ṣerú ẹ̀ alákòóso fún ètò ìròyìn àti àṣà lai muhammed ló ṣe àwọn àlàyé yìí ní àná nílùú àbújá lákòókò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. ìwé ìròyìn Premium Times náà ṣàìkọ nípa ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ààbò lábẹ́ àkórí tó sọ wípé ẹ máa jó ẹ máa yọ̀ ilẹ̀ China ń gbé ìgbésẹ̀ láti ṣe ìrànwọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà nínú akitiyan láti gbógun ti ìpèníjà tó ń kojú ètò ààbò ó ní àkọlé ìròyìn àríkà níbẹ̀ wípé látàrí tí ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ wa lóní lemọ́lemọ́ China òun ló ti farajì láti rán ikọ̀ alágbára àràmàǹdà kan eléyìí tó mọ́ ti fútẹ̀dọ̀ nípa ìwà ọ̀daràn àti bí àlàáfíà bó ṣe ń fẹsẹ̀ dilẹ̀ mú ó ní wọn yóò ràn wọ́n wá o sórílẹ̀‐èdè nàìjíríà láti wá fi oríkorí fikùn lukùn tòun ti àjọṣepọ̀ tó gún mọ́ pẹ̀lú àwọn àjọ elétò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni aṣojú ilẹ̀ china sórílẹ̀‐èdè nàìjíríà Kwi Jianchun òun ló ṣípayá eléyìí lọ́jọ́rú àná nílùú àbújá nígbà tó ń bá w àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé ìfúnni ní àmì ẹ̀yẹ ìmọ́rì eléyìí tí wọ́n ṣe nílé ẹ̀kọ́ yunifásitì ahmadu bello tó wà ní zaria ọ̀gbẹ́ni q ló jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ yìí ló jẹ́ arapa àtìlẹ́yìn ti ilẹ̀ china tí wọ́n fẹ́ ṣe fún orílẹ̀-èdè nàìjíríà láti lè yanjú ìpèníjà eléyìí tilẹ̀ nàìjíríà tó ń fojú winá rẹ̀ lára èyí tá a ti rí ìpèníjà tó ń kojú ètò ààbò ó wá jẹ́ kó dìímọ̀ pé àwọn aṣàjẹmásẹ́ lẹ́ka ètò ààbò láti ilẹ̀ china láìpẹ́ láì jìnà wọn yóò bẹ̀rẹ̀ sí ní balẹ̀ gudẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà lọ́kọ̀ọ̀kan èjèèjì ó ní ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ nàìjíríà ó jẹ́ ohun tó ń china ní àhín tó sì ń kọ àwọn aláṣẹ bẹ̀ tó ń kọ wọn lóminú ìdíwàrè o láti lè rí dájú pé wọ́n gbárùkù ti orílẹ̀-èdè nàìjíríà láti rí dájú pé gbogbo ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ wa ó di àfẹ́yìn tẹ́gun aláré fi sọ lóde ọ̀yọ́ oníṣáájú àkókò yìí ọmọ oníṣáájú àkókò yìí wọ́n ti wá wọn yóò tún wá sí i láti wá fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ ti wá ń bí láti wò ó wípé ọ̀nà wo lálẹ́gbà láti fi ràn yín lọ́wọ́ tí ìpèníjà tó ń kojú yín tí yóò dó wọn àná apá abúlálé kí eléyìí bí wọ́n bá ti fẹnu kò tí wọ́n ti yọjú ẹ̀ wọ́n wá lọ wọ́n á lọ túnra mú á wá padà wá sórílẹ̀‐èdè nàìjíríà láti wá fọ orílẹ̀‐èdè wa mọ́kànnẹ́wẹ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé àwọn ọ̀daràn àtàwọn agbésùmọ̀mí tó fi máa wọn alákatakítí ìwé ìròyìn premium times níbẹ̀ lẹ́tí máa rí i. kí ìgbésẹ̀ tí orílẹ̀-èdè china fẹ́ gbé kí wọ́n má sọsẹ̀ so nítorí pé omi ti ń ti ẹ̀yìn wọ ìgbìnlẹ̀ nù àwọn jàǹdùkú ni wọ́n ti pa ọmọléègbìmọ̀ ṣòfin ìpínlẹ̀ Kaduna kan Rilwan Gàdàgáò lójú òpópónà márosẹ̀ Kaduna sí Zaria Gàdàgáò ló ń ṣojú ẹkùn ìdìbò Gíwá tó sì jẹ́ alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé fún ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti ìdàgbàsókè ìgbèríko nílé ìgbìmọ̀ ṣòfin ìpínlẹ̀ Kaduna àrí kàwé pé wọ́n lọ́jọ́ ajé lákòókò èyí tí ó rìnrìn àjò àkàsíwájú sí wípé àwọn jàǹdùkú ni wọ́n kọlu àwọn arìnrìnàjò lójú òpópónà tó sì jẹ́ pé nígbẹ̀yìn gbẹ́yìn ni wọ́n wá rí òkú ẹ̀ lówùrọ̀ kùtù àyè àná àwọn arìnrìnàjò míì ni àwọn jàǹdùkú yìí tún pa tí wọ́n sì kó àwọn arìnrìnàjò tó lé ní ọgbọ̀n bí ìgbà tí dẹ́dùdẹ́dù kò bá fi àwọn kẹjà lódò ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lèmi ti rí àkórí yìí o tó sọ wípé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa buwọ́lu àlékún ìdá ogún nínú ọgọ́rùn-ún owó oṣù àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun làkọ́lé ìròyìn ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilé wa òun ló ti buwọ́lù wípé kí àlékún ìdá ogún nínú ọgọ́rùn-ún kó dé bá owó oṣù àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà alákòóso fọ́rọ̀ àwọn ọlọ́pàá muhammad ngadi òun ló ṣípayá eléyìí fún àwọn akọ̀ròyìn ilé ìjọba nílùú àbújá lọ́jọ́rú àná ló pe ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilé wa tí ààrẹ muhammadu náà yóò bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ dílẹ̀ mú wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa rẹ́jẹ̀ rómìnira ó pẹ́pin oṣù kínní ọdún 2022 gẹ́gẹ́ bí díngíàtì ṣe sọ jíjẹ́já kí owó náà kó gbé pẹ́ẹ́lí kó gbé búgẹ́búgẹ́ kó tún lè lé kó tún lè lékún sí dáadáa òun ló jẹyọ láti gbàṣẹ ìfẹ̀hónúhàn eléyìí tí àwọn kan gbé jáde ìyẹn àwọn olùwọ́de endsars ní oṣù kẹwàá ọdún 2020 tí wọ́n fi ń pè fún ìgbáyégbádùn àwọn ọlọ́pàá kó lè túbọ̀ lékenka sí i ó wá jẹ́ kó dìmọ̀ pé ìgbésẹ̀ yìí jẹyọ láti lè ṣe kóríyá fún àwọn ọlọ́pàá kí wọ́n lè túbọ̀ farajì fún iṣẹ́ wọn ó wá tẹ̀síwájú pé àlékún nínú owó tí wọn yóò máa mú lọlé náà ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti lè jẹ́ kí iná àjọṣepọ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti gbogbo ọmọ nàìjíríà kó lè túbọ̀ máa rú tuntun sí i ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ló wà. ìwé ìròyìn pen pushing kò ṣàyè ṣelégbè lẹ́yìn ìròyìn tí ó ṣẹ̀ṣẹ̀ kà náà níbi tí a ti ka àkọlé ìròyìn kan wípé iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ àǹfààní ìwọ́de ẹ fi òpin sí ọlọ́pàá sars bíjọba àpapọ̀ ṣe fi kún owó àwọn ọlọ́pàá òun ni àkọlé ìròyìn yẹn èyí tó dúró ṣanṣanṣan nínú ìwé ìròyìn pen pushing ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni ó ti buwọ́ àfikún owó àwọn ọlọ́pàá èyí tí ó sì buwọ́ ló kéré tán ìdá ogún èyí tí ó sì ti di mímọ̀ báyìí wípé àwọn ọlọ́pàá ni wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀kúnwó náà láti oṣù kínní ọdún two thousand and twenty-two alákòóso fún ọ̀rọ̀ ọlọ́pàá magari dingadi ló sọ ọ̀rọ̀ ìdímọ̀ fún àwọn oníròyìn lópin ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ èyí tó wáyé lánàá gẹ́gẹ́ bí ó ṣe sọ ó tẹ̀síwájú wípé ìjọba àpapọ̀ tuntun buwọ́ lu bílíọ̀nù kan ààbọ̀ owó náírà láti fi san àwọn àjẹ́lẹ̀ owó àjẹmọ́nú fún àwọn ọlọ́pàá yàtọ̀ sí eléyìí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọlọ́pàá ló jẹ́ pé owó orí wọn ò ní máa san owó orí wọn báyìí bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá ọdún two thousand and twenty one ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. Eh, commission how many percent ló máa fa báwa àwa tá a ṣe wọ́ọ̀dì ensars ẹ̀yin wo mo conceptualize yẹ. ẹ̀yin wo. àwọn alágbèwọ̀de ẹ̀ sars ẹ ẹ well i'm a retired boy scout you know so padà pé bàbá ti parí news àfi kí arrest ẹ. ìròyìn etí ọba lé etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn kan rèé ń bẹ̀ nínú ìwé ìròyìn the punch tó ń jẹ́ kó di mímọ̀ wípé ó yẹ ká tọ́jú gbà lẹ́nì torí àwọn eléyìí ti tokóso àríkà níbẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ eléyìí tó ń lọ bí ọgọ́rùn-ún tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri òun ni wọ́n ti ń jẹ àǹfààní o ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ kan eléyìí tí àjọ tó sí ìpèsè iṣẹ́ ríṣe nílẹ̀ wa ìyẹn National Directorate of Employment tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọ kan eléyìí tó wà ní ìpínlẹ̀ Gombe wọ́n ní àwọn ọkùnrin àti obìnrin náà òun ló jẹ́ wípé tí ìfúntẹ̀dọ̀ nípa iṣẹ́ ọwọ́ òun ni wọ́n ti ń kọ́ wọn fún ọjọ́ márùn-ún gbáko ní ìpínlẹ̀ Gombe nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́rú àná ọ̀gá àgbà pátá fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìpèsè iṣẹ́ ọwọ́ nílẹ̀ wa Abubakar Fikpo eléyìí tí adarí ètò náà ní ìpínlẹ̀ Gombe Mustapha Hasan tó ṣojú fún òun ló ṣí payá wípé ní báyìí o lẹ́yìn tí wọ́n gbogbo pínpín tó bá ti pín nípa ìdánilẹ́kọ̀ọ́ àti ìkọ́ṣẹ́ ọwọ́ tó ń ti ìró lágbára náà ó ní lẹ́yìn yẹn ó di wọ̀ láwọn ilé ìfowópamọ́ kan tí wọ́n ti yà sọ́tọ̀ eléyìí tí yóò fún wọn ní owó ìrọ̀wọ́ tí wọ́n máa fi bẹ̀rẹ̀ okòwò kéékèèké àti alábọ́dé ó wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń ṣe léyìí láti lè fi lé ìṣẹ́ wọ̀gbẹ́ látọ̀dọ̀ ìjọba ó wá wòye pé iṣẹ́ lílé ìṣẹ́ wọ̀gbẹ́ kì í ṣe ojúṣe ìjọba nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá àwọn tí wọ́n rí jẹ ṣẹ́kù àwọn náà lè gbé ìgbésẹ̀ láti darapọ̀ mọ́ ìjọba nínú akitiyan láti pèsè iṣẹ́ ríṣe fún àwọn ọ̀dọ́ àtàwọn èèyàn tí wọ́n ìròyìn punch níbẹ̀ ni a ti rí ìròyìn yìí kà ibi tí ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ sanfara ti pe méjì padà nínú àwọn ọmọ ilé ìgbọ̀nsọ̀fin náà èyí tí wọ́n ti fi òfin dè tẹ́lẹ̀ nílé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ sanfara látàrí kí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń ṣe agbódegbà fún àwọn oníjàǹdùkú ní fún àwọn oníjàǹdùkú ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe kọ ríkà wípé aṣòfin àwọn aṣòfin ìyẹn aṣòfin yusuf aka èyí tó ń ṣojú ẹkùn ìdìbò aka àti ibrahim bakure èyí tó ń ṣojú ẹkùn ìdìbò bakura ní ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ sanfara òun ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé wọ́n ń ṣe agbódegbà fún àwọn oníjà fún àwọn jàǹdùkú ìdí ẹ̀ rèé tí wọ́n sì fi fi òfin dè wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin náà fún bíi àìmọye oṣù lẹ́yìn èyí ni wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ èyí tí wọ́n ní kí ó tọpinpin ẹ̀sùn náà kó sì jábọ̀ lórí ìgbésẹ̀ tó yẹ kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ sàǹfàrà gbé lópin ìjábọ̀ ìgbìmọ̀ náà ni ìwádìí fi hàn yí pé àwọn aṣòfin méjèèjì náà wọn mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ìwé ìròyìn punch ló sì kọ ròyìn yìí. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ròyìn o tó ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ alájùmọ̀ṣe kan eléyìí tí yóò rí sí ààbò tó péye láwọn ojú pópó ní pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ọdún yìí ti ń kẹnu bepo lọ tó sì jẹ́ ipe lópin ọdún báyìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé fàákájà lójú pópó bó lọ yàgò àti ìjàmbá ó máa ń ṣẹlẹ̀ wọ́n wá jẹ́ kó dìímọ̀ pé lójú ọ̀nà àti ilé bẹ́ẹ̀gì dínà eléyìí òun ní ìṣàkóso tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó léwájú fún ló fi ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ alájùmọ̀ṣe ìyẹn ìbùmọ̀ FRSC àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ àjọ tó rí sí ṣàmúlò ṣe òfin tó rọ̀ mọ́ lílo òpópónà trace àti àjọ vio pẹ̀lú àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lójú ọ̀nà àti rí dájú pé àlàáfíà àti ààbò tó péye ó wà láwọn ojú pópó wa ní pàtàkì jùlọ lásìkò yìí tí ọdún tó ń kásẹ̀ ńlẹ̀ ó wá jẹ́ kó dìímọ̀ pé lára àwọn iṣẹ́ ìríjú tá a gbélé wọn lọ́wọ́ ò ní rírí dájú pé àwọn ọkọ̀ wọn ń lọ gerege lójú pópó mímú ẹ̀dínkù bá ìjàmbá lójú pópó àti láti rírí dájú pé gbogbo àwọn ọkọ̀ tá a bá máa gbé sójú ọ̀nà ó gbọ́dọ̀ jẹ́lẹ̀ yìí tí kì í ṣe ẹgẹ̀ẹ̀gẹ̀ bí ọkọ̀ tí wọ́n fi ń kópa kí àtàwọn nǹkan míì wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé ìgbìmọ̀ amúṣẹ́ṣe yìí òun ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú rẹ̀ ó pẹ́pin ọjọ́rú ọjọ́ kejìléníogún oṣù kejìlá ọdún 2021 tí wọn yóò sì máa bójútó àwọn ojú òpónà márosẹ̀ abẹ́òkúta sí ṣàgámù ìjẹ̀bú-òde sí ẹ̀pẹ́ abẹ́òkúta sí ọ̀tà wọn wá àwọn nǹkan míì tí wọn yóò tún mú dìbàdà òun ni wípé fífi ọwọ́ ṣìnkún gbé àwọn tí wọ́n ń sáré àsápajúdé àwọn tí wọ́n ti ń da pẹtẹṣin àwọn egbògi aṣeni lójú báibáì àwọn tí wọ́n ń gbé e lura kí wọ́n tó bọ́ sídìí ọkọ̀ àtàwọn míì tó jẹ́ pé àsìkò tí wọ́n bá wà nídìí sí àrìn òun ni wọn yóò máa píǹgì tí wọn yóò máa ṣe fídíò kọlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn ìgbìmọ̀ yìí wọn yóò kàn án sí gbòòrò ayé lóní gọ̀ǹbòrò láti máa fi ọwọ́ ṣìkún mú gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń tàpá sófin tó rọ̀ mọ́ lílo òpópónà ìwé ìròyìn Tropic Reporter níbẹ̀ ló wà nínú ìwé ìròyìn Vanguard níbẹ̀ láti kà á pé ìgbésẹ̀ jíjí àwọn ọba aláyé gbé ní ìpínlẹ̀ Imo ni kò tí ì dẹ́rọ́ tó sì ń tẹ̀síwájú bí àwọn jàǹdùkú ṣe jí ọba aláyé míì gbé ọba aláyé Umezala Amo Autonomous òun ni wọ́n tún jí gbé báyìí ìyẹn Eze Aloza Igwe alẹ́ ọjọ́ àìkú ni wọ́n jí gbé ìwé ìròyìn Vanguard jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní dédé aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́wàá nígbà tí wọ́n ya bo ọba náà tí wọ́n sì jí gbé lọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ò tí ì lè sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà nítorí pé àwọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn ọba tó kù ni wọ́n ti ń pe àpérò tí wọ́n ti ń jíròrò lórí ọ̀nà àbáyọ ọ̀hánẹ́sẹ̀ Ndigbo sọ̀rọ̀ ó ní ìjínigbé àti ìpakúpa èyí tí ó ń wáyé ní ìpínlẹ̀ Imo ló jẹ́ èyí tí ẹnìkan ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ láti ẹ̀yìn odi bákan náà ni ẹnìkan tí wọ́n porúkọ ẹ̀ ní mbazuke amechi ti ń rọ uzoduma àti okorosa wípé kí wọ́n yanjú aáwọ̀ àárín àwọn méjèèjì torí pé erin méjì tó ń jà ìpínlẹ̀ imo ló ń fara kò kí àlàáfíà kí afẹ́fẹ́ ò lè fẹ́ ní ìpínlẹ̀ imo àfi kí izodima àti okorosa kí wọ́n yanjú ọ̀rọ̀ wọn ìwé ìròyìn Vanguard ló sì kọ ròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà láyò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ṣọjọ́ karùndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt. tẹ́ẹ̀sì san fifty thousand thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹ́bẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àti yọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight one one two eight three five mẹ́rin oh eight one one two eight six five mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù adébọ̀wálé olùdọ̀sùn nàìjíríà limited ń wá alágbàtà fún kani tissue paper jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí ni à ń pè ní kani tissue paper gan-an kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin sì lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe é lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú ní tissue paper a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdojúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight zero eight zero five eight two eight five zero nine zero tàbí zero eight zero six nine zero five seven four one seven èrè gọbọ yìí wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tissue paper kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu. hey hey hey fancy oh! This one never happened before. Ori dé buy fit smart water and win lots of prizes. Ember promo la fi le shewa. iṣẹ́ wa. Ẹ̀bùn owó tabua àwọn ran. oníranran. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. ni bara wa ni o. Just buy a pack of fit smart water from any of our distributors. Ẹ wo inú páálí omi ọ̀hún. Ẹ ó rí tíkẹ́ẹ̀tì oríire. Ẹ bó ohunkóhun tẹ́ ti rí níbẹ̀. Ẹ̀bùn tẹ́ ẹ o. Daily Richard card, free meal and pizza ticket weekly. Babambari ẹ̀ ní ẹ̀bùn owó one naira. The meal and pizza winning ticket will be redeemed at any domino pizza or country kitchen outlet tẹ́ bá me fit smart water A two kẹ́ẹ̀sì wo ẹ̀bùn tẹ́ budget. jẹ ẹ fi kóòdù ẹ̀bùn ọ̀hún ránṣẹ́ sí zero seven zero six C four six four four lẹ́ẹ̀kan sí zero seven zero six four six five four six four four lọ́gán la ó pè láti kànṣẹ́ ìkéyìí alágbàtà wa tó bá súnmọ́ láti gba ẹ̀bùn starts from this month till January ending twenty twenty two buy fit smart water win fantabulous prizes terms and conditions apply. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn Premium Times láàárọ̀ yìí lábẹ́ àkórí tó sọ wípé fún ìgbà mìíràn ẹ̀wẹ̀ àbádòfin tó ń rí sí kíkẹ́ gbogbo ẹ̀yà dọ́gbadọ́gba tún ní ìdádúró nílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilé wa wọ́n ní àbádòfin kan eléyìí tó ń rí sí kíkẹ́ gbogbo ẹ̀yà ẹ̀yà ọkùnrin àti ẹ̀yà obìnrin dọ́gbandọ́gba tó fi mọ́ àwọn tó ní ìpèníjà ẹ̀yà ara láwùjọ òun ló jẹ́ ìgbé ó mà tún ti rí ìdádúró aduro wọ́n ní agbátẹrù àbádòfin ọ̀hún bíọ́dún olújìmí láti inú ẹgbẹ́ òṣèlú pdp ní ẹkùn ìdìbò gúúsù èkìtì òun ni wọ́n ti lọ́gbọ̀gbọ́n láti lè gbé àbádòfin ọ̀hún sẹ́gbẹ̀ kan lẹ́yìn wípé àwọn aṣòfin àgbà kan wọ́n sọ pé ọ̀rọ̀ yìí kò bá wọn lára mu àwọn ò sì fi ọwọ́ sí àbádòfin náà nítorí kíni wọ́n ní ó tako ẹ̀sìn ìsìláàmù ìpinnu rẹ̀ láti gbé àbádòfin ọ̀hún ti sẹ́gbẹ̀ kan òun ló jẹyọ níbi ìfọ̀rọ̀wérọ̀ ń lọ bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí wọn wá jẹ́ kó dimọ̀ pé èyí ni ìgbà kẹta ẹ̀wẹ̀ tí àbójúwò lórí àbádòfin náà tí yóò tún ní ìdádúró ìyẹn àbádòfin tó ní í ṣe pẹ̀lú kíkẹ́ gbogbo ẹ̀yà dọ́gbandọ́gba àti wípé oògùn tó bá tọ́ sí ọkùnrin òun náà ló gbọ́dọ̀ tọ́ sí ẹ̀yà obìnrin bẹ́ẹ̀ ò bá gbàgbé wọn ní àbádòfin ọ̀hún ni wọ́n kọ́kọ́ gbé jáde káságbà nílẹ̀gbọ̀mọ̀ asòfin àgbà ilẹ̀ wa ọ̀wọ́n kẹjọ lóṣù kẹta ọdún 2016 àbádòfin náà òun ló sí ìpèsè ipò báyìí ọkùnrin ló lè dì í mú kì í ṣe obìnrin àwọn eléyìí obìnrin ló ni wọ́n ọkùnrin ò lẹ́tọ̀ọ́ sí i ó ní àbádòfin yìí ló fẹ́ sọ gbogbo wíwọ́ títọ́ nípa ọ̀rọ̀ náà ṣùgbọ́n lẹ́yìn ò rẹ̀yìn ti wá sọ pé kí wọ́n sì gbé àbádòfin ọ̀hún kí wọ́n sì gbé tìṣẹ́gbẹ́ kan látàrí wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà kan wọ́n sọ pé kò bá wọn lára mu àti wípé ìjíròrò ọlọ́kan òjọ̀kan ó sì máa padà wáyé lọ́jọ́ míì ọjọ́ rí ìwé ìròyìn Premium Times tó jáde láàárọ̀ wà nínú ìwé ìròyìn pen pushing òun ni a ti bá ìròyìn yìí pàdé níbi tí ó ti ń di mímọ̀ wípé iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ òun ni ó tutù gba ọ̀nà míì yọ láti ọwọ́ kọ́láwọlé adéjòjò tí gbogbo èèyàn mọ̀ sí kàsínàtì níbi tí ó ti mú ààrà míì wọ iṣẹ́ rédíò níbi tí ó ti gbé iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ àti gbé iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ lọ sí ẹnu ọ̀nà àwọn olólùfẹ́ ìwé ìròyìn pen pushing tó múròyì náà wá jẹ́ kó di mímọ̀ wípé Kasinati ti mú bàtà wọ fújì nípa ṣíṣe àgbékalẹ̀ ètò kan èyí tó pè ní Street Voices with Kasinati èyí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrin oṣù kẹrin ọdún 2021 tó sì jẹ́ pé títí di àkókò yìí ó ti di ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé gbajúgbajà pèdèpèdè náà ẹni tí ó ń lo ìrírí ẹ̀ tó ti lé ní ọdún mẹ́wàá ni ó ń fi ẹ̀rín pẹ̀kẹ́ àwọn èèyàn àgbàlagbà àti àwọn tó nílò ìrànlọ́wọ́ pẹ̀lú àtìlẹ́yìn àwọn olólùfẹ́ jákèjádò àgbáyé ìwé ìròyìn pen pushing jábọ̀ wípé street voices with kasinati òun ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa fi ṣe àwárí àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ kí ayé wọn lè yí padà sí tuntun èyí tí wọ́n sì ń gbé tó ń fi orí ẹ̀rọ facebook gbé kalẹ̀ èyí tó sì jẹ́ pé ó ti ń so èso rere iṣẹ́ ìwádìí èyí tí pempo ṣiṣẹ́ fi hàn síwájú sí wípé ètò náà ló jẹ́ pé àwọn olólùfẹ́ katsina títí tẹ́wọ́ gbà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ètò yìí ló yẹ pé ìdá méjìdínní ún wọn ni wọ́n ń gbé ní òkè òkun èyí tí ọkàn wọn sì balẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún ètò náà nípasẹ̀ adéjòjò nítorí pé kò fi igbá kan bọ ọ̀kan nínú ni wọ́n ṣe ń fi owó àti ohun èlò ran ètò náà lọ́wọ́ ìwé ìròyìn pen pushing ló múròyìn wá. ṣúgà. iyọ̀ yẹ kó gbé kámẹ́rà sí wa náà lójú o àná nídìí ẹ̀bùn á gbé kámẹ́rà sí wa lójú o. irú ẹ̀pù ló nídìí. <laughs> ìròyìn etí ọba lé etí ọba lóko mò ń gbọ́. a ti ẹ mọ̀ bóyá bọ̀dá christmas ni wọ́n ẹ pé káàdì christmas ló ń pín kiri báyìí kan wọ́n wo bàbá kérésì. ẹ wo mustapha hussein mi lọ́rùn gbèsè. onífẹ́mi náà ń káàdì. Ah, ìwọ náà o fẹ́ bọ̀dá christmas. o fẹ́ bọ̀dá christmas. mo ń bọ̀ mo ń bọ̀ ó dà ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ni period of testimony and destiny renewal àkókò ẹ̀rí àti májẹ̀mú àtúnyàn orí òkè àánú ẹ̀rìwẹ̀ èkìtì ògo tó tayọ làkórí tọdún yìí. ayé ló sọ kò lè ní láárí kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. fifteen sixteen and seventeen december yìí ọlọ́run orí òkè àánú yóò máa fi iṣẹ́ marathon league òwúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ pastor amos ọláòjó jp bàbá orí òkè pastor peter ilésanmi jp bàbá orí òkè prophet musa samuel bàbá orí òkè prophet esikaya ọládèjì csc general evangelist worldwide pastor eso ọládélé csc president worldwide máa wà níkàlẹ̀ ajajajajajajaja tọdún CAC mountain of mercy orí òkè àánú ẹ̀rí èkìtì ní fifteen sixteen seventeen december that is to say wednesday thursday and friday friday mọ́júmọ́ saturday ní pabambari àdúrà ẹni bálayà kọ́ wá wọ̀ ọ́ níbi tàdúrà yóò ti máa sán bí àlásọ̀ kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ òjò ọ̀dà àlùgbẹ̀ fifteen sixteen seventeen december ooo kí ni gbogbo eléyìí báyìí. Ah, ah, ọmọ kí ló dé tó ń da gbogbo eléyìí báyìí. jọ ṣó bá mi rí sim airtel mi. ọ èmi mà ti fún Ṣadé lánàá o ò ṣáà ló mọ. yé o ti fẹ́ bu mi tọrẹ fọmọ lánàá wo ẹni ló máa kúrò ń bí yìí o. Ah, ṣó o le tó yẹn ni torí sim airtel lásán. bẹ́ẹ̀ ni o tó bá ti tó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó o ti lo sim airtel rẹ tètè lọ wá síta báyìí báyìí torí pé ìfàfàlà láti wà lórí ẹ̀ ra owó ìpè ẹlẹ́gbẹ̀rún méjì náírà àti àfikún igba mẹ́gábáìtì ní igba náírà péré bó o bá ṣe ra owó ìpè tó ni ìfà rẹ yóò ṣe pọ̀ tó láti bẹ̀rẹ̀ sí fa ìfà yìí mọ́ra testa two four one hash ó ní ìlànà àti òfin o. airtel the smartphone network. honey are we going to prioritize what to buy and what to drop this utah season in view of the dire economic situation. here you go again another excuse not to spend, right? Not really, honey. We can get all we need if the price is right. Oh, darling, I have got good news for you. Christmas come early at Foodco with a fantastic low prices. Coca-Cola 50cl pack of 12 at 1,299 naira 99 kobo. Some fresh premium water at 879 naira 99 kobo. Ribena 250 mil. Buy four, get one free. Foodco whole chicken at 1,699 naira 99 kobo. Kellogg's cornflakes 350 gram at 799 naira. No nonsense first class hampers at economy price. So, what are you waiting for? Take advantage of Foodco Early Yuletide Season Low Price Shopping Bonanza at Foodco Akiolugbade Social Center, Abeokuta. Promo runs from Monday 13th to 19th December. Offers valid while stock lasts. Terms and conditions apply. Thank you. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fi ń tẹ̀síwájú. Si ló wà nínú ìwé ìròyìn the punch níbi tí mo ti rí àkórí o tó sọ wípé a ò lè tẹ̀síwájú nínú bíjọba àpapọ̀ ṣe ń pọ́nrọ́ léwé fún wa o ẹgbẹ́ asu òun ló wí bẹ́ẹ̀ àgbáríjọpọ̀ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ga yunifásitì asu ni ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé wọn yóò ṣe ìpàdé o lọ́jọ́ àbámẹ́ta ọ̀túnla lára àwọn nǹkan tí wọn yóò sì gbé sọ́ńbẹ̀ òun ni wípé kí ló kàn tí wọ́n ń pète pèrò rẹ̀ olórí ẹgbẹ́ asuu ní ẹkùn ti sokoto jamilu shehu òun ló ṣípayá eléyìí lọ́jọ́rú níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn wọn ni lára àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n lùtẹ̀ sábẹ́ ẹgbẹ́ asuu ẹkùn ti sokoto òun láti rí ilé ẹ̀kọ́ umaru musa yaradua university katsina kebbi state university of science and technology Aliro sokoto state university tó wà ní sokoto àti ilé ẹ̀kọ́ gíga university tó wà ti dọ̀símà ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì láti pàṣẹ akọ̀wé wọn ni wọ́n lu agogo ìkìlọ̀ wípé ìjọba àpapọ̀ ti kára rẹ̀ òun ló ń jẹ́ kí iná ètò ẹ̀kọ́ ilẹ̀ nàìjíríà kó máa jó àjó rẹ̀yìn kó máa jó rẹ́súrẹ́sú bó ṣe ń jó yìí ìdíwà rèé tó fi jẹ́ pé gbogbo àwọn àdéhùn táwọn jọ ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ wa ní ọjọ́ kẹtàléní oṣù kejìlá ọdún 2020 ìṣe níjọba ń ṣe sọ̀rẹ̀sọ̀rẹ̀ lórí ẹ̀ ìdí rèé tí wọ́n wọ́n fi wá ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ dákun dábọ̀ o ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kẹ jẹ́ kí wọ́n lè ṣe àmúṣe àdéhùn àsọyépọ̀ eléyìí tá a fẹnu kò lé lórí lọ́dún 2020 bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì alágbára tí ò ní gbèdéke àbí ìgbà kan pàtó tí yóò kásẹ̀ ńlẹ̀ yóò fẹ̀jú kẹ̀kẹ́ yóò sì bẹ̀rẹ̀ lábàdì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ́tí máa kà á ìròyìn tí a fi ń kádì ètò ti òwúrọ̀ yìí labápàdé nínú ìwé ìròyìn pen pushing níbi tí a ti kà á wípé olówù ti òwú ilẹ̀ ẹ̀gbá ọba adégbòyèga dòsùnmú ti wàjà lẹ́ni ọdún lẹ́ni ọgọ́rin ọdún lọ́jọ́ àìkú ni bàbá wàjà lẹ́yìn àìsàn díẹ̀ ìwé ìròyìn pen pushing tó mú ìròyìn náà wá jẹ́ kó di mímọ̀ ìpè alábòjútó fún ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ afọlábí àfọwàpẹ́ ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde èyí tó fi síta wípé ọba dòsùnmú tí ó jẹ́ gbajúgbajà olóòtú tẹlifíṣàn kó tó di pé baba gorí oyè ni ó ti wàjà báyìí gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà ọdún two thousand and five ni olówú jẹ gẹ́gẹ́ bí olówú kẹtàlá lẹ́yìn tí ọba adéwálé àdìsá ọdẹ́lẹ́yẹ lágbẹ̀dù kínní tí ó wàjà lọ́dún two thousand and three ìwé ìròyìn pen pushing ló sì kọ ròyìn náà. òun náà la fẹ́ fi kádìí ẹ̀ láàárọ̀ yìí òun náà la fi ń kádìí ìròyìn lẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ mustapha hussein tá a jọ ṣe láàárọ̀ yìí tó fi dùn tó fi ní gbọ́gbọ́nú gbogbo àwọn tí wọ́n kàn sí wa lójú òpó facebook gbogbo yín pátápátá náà là á kí gbogbo yín láti rọ́wọ́ yín. Mm. ẹ ká tó máa lọ lójú òpó facebook uh, michael olùṣègùn akọgun ẹ káàárọ̀ ẹ̀yin ọlọ́pọlọ pípé méjì ẹ ò ní tẹnugbó bí ọ̀wọ̀ owó tí ìjọba ti yá kí ni wọ́n fi owó náà ṣe ìbéèrè tí àwọn béèrè nìyẹn sakaraya olúbáyọ̀ tanígbàlá pípa tí àwọn jàǹdùkú ti ń pa àwọn tó dipò mú. Uh, tí wọ́n ní ìjọba fi hàn pé iná ti jó dórí kókó nìyẹn Sakara Àtàníbọlá nìyẹn akọ̀ọ́mú pépèpé ní Santere Akínọlá Olúwarántí mi eléyìí tí èmi fẹ́ dá sí lówùrọ̀ yìí ni ti ẹ̀kúnwó tíjọba fi kún owó oṣù fún àwọn ọlọ́pàá eléyìí yóò tún jẹ́ kí iṣẹ́ wọn tẹ̀wọ̀n sí àfáàní yas kátàyé yanjú ẹ̀kú ètò ọpọlọ yóò ní dàrú lọ́lá Shehu Ibrahim Niyas àmì ọ̀rọ̀ tí bàbá wa Ọbásanjọ́ sọ ọ̀rọ̀ tó dáa ni ah, Akeem ọdún bákú tútù ẹ káàárọ̀ olùkọ́ àgbà ti bàbá wọ̀nyí nẹ́kàn eh, àwọn tí a máa lè mú láàárọ̀ yìí òun náà nìyẹn ká tó máa lọ ọmọ bàbá tíṣà ẹ gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan ti yíwọ́ o. fún ta ni. àní ẹ gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan ti yíwọ́. àní fún ni. fada chris baba eighty five hmm. tó ń képo òun fẹ́ wọ grótò lọ́wọ́ fada christmas <laughs> ẹ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ti yíwọ́. nǹkan ti yíwọ́ yóò gbé mo béèrè káàdì kiri lọ́wọ́ ẹ̀. kí ni wọ́n ń béèrè fún. mo fẹ́ lọ fáwọn ọmọ lé ni. o sọ bẹ́ẹ̀ n'o at eighty five. nítorí káàtì fún mi láǹkàrà àwọn arúgbó lójú ni mo ti. wo ọ̀rọ̀ mo Eh, oníkànga o. eba. bóyá ni kì í ṣe yahoo yahoo ni o. ta ló ní tọ̀hún. àní bóyá ni kì í ṣe yahoo yahoo ni. ta ló lu jìbìtì lórí ayélujára. fara christmas. ok. tó ń fowó ṣẹ̀bùn fáwọn ọmọ. ok <laughs> bóyá ń print. èlò ló fi wọlé. <laughs> ẹ̀wọ̀ pàdé àwọn ọkọ̀ mi bó bá tún di lọ́la èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè ó dàbọ̀. ẹ já láago méjì lọ́sàn òní lórí ètò àṣírí ìlera pẹ̀lú adégbètè lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ó ní àsàn wá o. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an ṣọkọyọkọtọ mi ò ní jẹun tí ó dáa kí yájú mi lé báyìí òun ni wọn là ń kára lé ẹrẹ wá òun là ń kérò ọ̀nà bẹ́ẹ̀ sì ni bàbá ti rí rẹ ẹni tó tójọ́ méjì mẹ́ta ẹ kú àti làkèrà ẹni ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ yìí ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta àmọ́ sì kú palẹ̀ mọ́ ọdún ọlọ́run ọba yóò kù jẹ́ ká ṣe ọdún ọ̀hún láyọ̀ àtàlàáfíà ẹ̀yin wò wípé kílẹ̀ àwọn ọmọ yín fẹ́ jẹ kílẹ̀ yín náà fẹ́ jẹ nu lé ọdún àbí ẹ mọ́ wọ́ọ̀rì ẹ yín balẹ̀ ẹ̀yin ẹ mi ti ti ń ṣe láti bẹ̀rẹ̀ ọdún yìí january dàsìkò yìí yóò parí iṣẹ́ rere tó ti bẹ̀rẹ̀ nínú ayé àtẹ̀mí àtẹ̀yìn josephine amadi adeojo òǹdorúkọ mi. sáwọn àgbábọ̀ wọn ni ebi kì í wọnú kọ́rọ̀ míì kó tún wọ̀ bẹ́ẹ̀ yóò bá sì jẹun kó jo oúnjẹ tí ṣara lóore lára àwọn oúnjẹ tí sì ṣara lóore tá a gbọ́njúmọ̀ nílẹ̀ yorùbá wa òun náà mọ̀ ní ẹ̀wà ló jẹ́ ọ̀rọ̀ ayọ̀ tó ní í ṣe pẹ̀lọ́rọ̀ ẹ̀wà òní mo mú tọ̀yìn wá ní dédé àsìkò tẹ̀ ń gbọ́ mi yìí láti tantalizers ti ń bẹ ní láfẹnwá nílùú abẹ́òkúta òun náà lọ̀rọ̀ ayọ̀ yìí ti jáde wá wọ́n ní kẹ́yìn náà kẹ́ wá ṣe fàájì ọdún kẹ́ wá jẹ̀gbádùn ọdún bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2021 tá a wà nínú rẹ̀ yìí ìbẹ̀rẹ̀ ròyìn ayọ̀ ọ̀hún náà ni wípé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ibi tá a ti máa ta ẹwà gọyìn níléeṣẹ́ tantalizers ọ̀rẹ́ wa ṣé torí ẹ̀wà àgànyìn ló ṣe ń làágùn wájú rí báyìí <laughs> kò sóhun tó dùn tó ká di oúnjẹ aládùn láyìíká tó rẹwà tantalizers tó fìkàlẹ̀ sí láfẹ́ wá túgbọ̀nà àrà ṣẹyọ pẹ̀lú ẹ̀wà àgànyìn tó ń dọ̀fun tòló ẹ̀wà àgànyìn tó ń gbóná fẹlifẹli ṣẹkú mọ̀ pé ọ̀ràn ọwọ́ lọ́bẹ̀ ojú ọbẹ̀ fanimọ́ra ẹ̀wà fọ́ ó dùn dáadáa àyíká tó mọ́ sunday nineteen december twenty twenty one ní kòkò ẹ̀wà kalẹ̀ kẹsàgbọ́à ẹ̀wà àgànyìn ọ̀fẹ́ wà fẹ́yàn àdọ́ta àkọ́kọ́ tó bá sunday yìí fún àlàyé ẹ pé zero eight one eight 526 3608 tàbí 090 80 30 64 80. Serve them round ẹ̀yin náà mọ̀ wípé bí gbogbo nǹkan ti rí yìí àfi ká jẹ oúnjẹ tó ṣara lóore torí ẹ̀ náà la ṣe wò wípé àfi ká fi ẹ̀wà gànyìn ká fi kún ọ̀rọ̀ wa nílé iṣẹ́ tá a ti ń ta oúnjẹ ní tantalizers tó wà ní láfẹnwá nílùú abẹ́òkúta ẹ wá jẹ́ kí n tún wá fi eléyìí kún o èèyàn àádọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé ilé oúnjẹ wa ìyẹn tantalizers tó wà ní láfẹnwá nílùú abẹ́òkúta àwa ṣetán láti gbé bùkátà ẹ̀wà gànyìn ọ̀fẹ́ fún èèyàn àádọ́ta ọ̀hún ẹ wò wípé àbò láti fẹ́ ṣe tí ó fi wá tó yìí dandan ni ẹ sì mọ̀ wípé bá a bá ṣèlérí dandan ni ká múrù lérí bẹ́ẹ̀ ṣe ẹ̀yin náà kà ní méní méjì mẹ́ta tó bá ti lè pé àádọ́ta péré báyìí ìtó jẹ́ ìkọkànléláàádọ́ta tí ó wọlé yóò bẹ̀rẹ̀ sí ní san owó ẹ̀wà àgànyìn tiẹ̀ náà ni kí ìrọ̀rùn kó lè dé bá fún gbogbo wa òun la ṣe mú ìròyìn ayọ̀ yìí tọ̀ wá wá wípé káwa náà wá jẹ ìgbádùn ẹ̀wà àgànyìn ẹ̀yin tẹ́yìn tí ń wò wípé àwọn ilé oúnjẹ ìgbàlódé wọ̀nyí tà àwọn oúnjẹ lẹ́wà tó rọ̀ wá lọ́rùn dáadáa eléyìí ó tún ti gbọ̀nà àrà yọ ó gba ọ̀nà àrà ó ṣẹ́yọ báyìí ni ẹ̀wà àgànyìn nílé oúnjẹ tantalizers láfẹnwá tó wà nílùú abẹ́òkúta níbikíbi tẹ́yìn bá ti ń bọ̀ tẹ́ bá ti dé abẹ́òkúta ẹ ṣàlẹ̀ ń lọ láfẹnwá bẹ́ẹ̀ bá ti ń dé láfẹnwá ẹ̀yìn ẹ̀ bèrè lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ bá rí ń bẹ̀ pé tantalizers òun lẹ̀ ń lọ wọn ò náwó ọbẹ̀ sí yín ẹ̀yìn ẹ̀sìn rọra wọlé kẹ́ jókòó torí pé ọlọ́run ọba ó mọ̀ pé èrò rere ni èrò ọkàn ti yín kẹ́ jókòó pẹ̀lú àlàáfíà kẹ́ sì jẹ ẹ̀wà agọyìn eléyìí ti ṣe ẹ mọ̀ wàá ti búrẹ́dì la fẹ́ sọ ni ṣé ti lóríṣiríṣi láti ṣe lọ́ṣọ̀ọ́ kíkàn ṣe pé ẹ̀wà lásán ẹlòmíà wò pé à èmi ń jẹun lásán láì jẹ́ pé ẹja àbẹ̀rán wà ń bẹ̀ gbogbo ẹ̀ náà la ṣètò sílẹ̀ fún yín fún ìrọ̀rùn yẹn ni kí gbogbo ẹ̀ kó lè da kí gbogbo nǹkan sí ẹ̀yin wá ń wò wípé bóyá nǹkan kan wà tó ru yín lójú lórí ọ̀rọ̀ ẹ̀wà àgànyìn tá a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nílé oúnjẹ natalizers láfẹ́wọ́ abẹ́òkúta ẹ̀yin ẹ̀ kàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero eight zero three zero six four eight zero zero nine zero eight zero three zero six four eight zero tàbí zero eight one eight five two six three six zero eight zero eight one eight five two six three six zero eight. ẹ̀yin wo wípé ẹ̀yin ò lè máa jókòó jẹun níbẹ̀ yẹn torí ẹnu iṣẹ́ lẹ́yìn wà ẹ̀yin wá fẹ́ ká gbé oúnjẹ ọ̀hún wá bá yín níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero eight zero three zero six four eight zero tàbí zero eight one eight five two six three six zero eight home delivery níbi yòówù tẹ́ bá wà lórílẹ̀‐èdè nàìjíríà yìí nílùú abẹ́òkúta ẹnu iṣẹ́ ni inú ilé yín ni àgbéwá tí ò sì ní pẹ́ ilé oúnjẹ tantalizers láfẹnwá nílùú abẹ́òkúta ó ń pè yín wípé kẹ́ ẹ wá darapọ̀ mọ́ wa láti ṣe àjọyọ̀ bá a ṣe fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ibi tá a ti máa ta ẹ̀wà gànyìn ní owó tí ò ga jara lọ tó sì jẹ́ pé tẹ́yìn náà bá tèsí rẹ̀ wò ẹ mọ̀ wípé ó delicious ó sweet ó dùn dáadáa òun náà lè oúnjẹ wa nílé iṣẹ́ tantalizers láfẹnwá èyí ò wá túmọ̀ sí